أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهر فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي ست الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم نمري أكا نبي محمد صلى الله عليه وسلم كا فذكر أمري والنبي محمد صلى الله عليه وسلم لسريع العقاب أمري على أكو وسأه على إنا يريد إذا ما أمكوي وإنه لغفور رحيم أمري على bi nẹẹka oje ibe inumọrọrọ dọọnya yamba domori ba ka ebe na ni ini tɔnne bɔbɔ koko ne enye ɔnyɔnya israelite wakɔtɔnahum fela arde umama omori ko no tsi wahi rese tesu umama bɛbi ragorago ni ɔno tsi wahi rese tesu de ikiragorago ɛbi ni. enye magoye waire sote so muri akaida ba omuri witi wahe witi wa witi enye ibrite enye america enye russia enye london aveme gaveme kazeze enye magoye waga kakai indian ni da kakai country ni ewo bonyewa ọ̀nàrà ìbìrẹ̀ ọ̀nyọ́nyọ́ náà mo rí kàkà wọ́dúrì bàt aléyìí mo zèlẹ́tù wàlmáskanẹ́tù wà bá ó bẹ̀kọ́dà bí nínú lọ. dúrì bàt aléyìí mo lmaskana dúrì bàt aléyìí mo zèlẹ́tù wàlmaskana ọmọdé kọ́nà ọmọ ìkyiriwa rútẹ ọmọ ògùtẹkùwa wàlmáskanẹ́tù dọ̀nìrẹ́ di àyẹ̀nyá àyà dọ̀nìrẹ́ bẹ̀ẹ́kùwa àyẹ̀ yìí. ayinyeli nye sinye ne humi kaso banye eku maskana ọmọ ogun tekuwa ọmọ ogun si ekuwa elele na ya poru tọdin bẹẹ sọ na hó ọbẹ ka yi ẹnẹrọ ẹyẹ sẹ na ọsẹ yọba nwa jim lọnyà mbọ ọdẹ na na ọsọ bọ ni ka yi ẹnẹdọ ama ɛnɛ anabawa ɛyɛ ne srɛ yi ɛyɛ ne srɛ yi islam kɛnɛ ase doa ɛyɛ nso ado ama yɛ hɛ ne na ase doa ado orobo arabizi ɛyɛ ama larabawa ɔne ne kɛnɛ se doa no ɔbi yɛ ne ɛtinya kɛnɛ se tɔ yi kɛnɛ srɛ yi islam doa ìwọ náà yà doa. slọ́tí ọjọ́ orí mi agogade arabizi nkama lalabawa mesi kama dɔne koro mesi kama dɔne ne nan ɛna ase nɛn jɔnɔ dɔ omori nabɔwa ɛnɛ nyɛ nyɛ kuhu ama ɛnɛ nyɛ nyɛ kuhu nɔ bani israɛl ɛnɛ akɔ producer no ɛnɛ naa mɛ nyɛ kɔ ɛnɛ nɛ àwọn omori yɛ kaa ɔkɔ paana ho fɛlɛ ardi umama ɔno tiwa yi na so tesi kenikeni ziizi. enyi be nye ma go to sapari filistine no ibe nye ma go to che obo no abana na benya ya kedi kini ali cham cham ale nezin doso ni ni mujizo anaba muhammad sallallahu alaihi wasallam ini qur'an no murisi tuyo diere hurmu no murisi kare al qur'an ma وقطعناهم في الارض امما ona meraka ya chem chem zezi gere gere ile sote enye makoyewa be kavo me yi poru twajene wa ka ye ka qur'an no inbo muri okere ụmụ musalihun wa minhum ụmụ minhum salihun ka nyoba ma eni betere ine ngwene ni na minhum dunalik danye na biretara ọ nịra dị n'ide ama biretara n'ọhịa ha nka enebiretara obooro akwụghị n'ọhịa kwụrụ ọ ومنهم دون تفسير المراد في ذلك ومنهم دون ذلك كي نوي هانكي اي الطبري اون ما منهم الصالحون اني ومنهم دون ذلك دني نبلو دي دني لا أكا أذن نبلو تلعي أما جو حتى نيسي أمري من ملو تلعي أما دون تكي تفسيري المرادي أما شوه أما ناكي أبو أبو كجون إذا أظن إني يكون هذا إنه بان إنه لا بقى ومنهم دون ذلك dan nyɛ bɛ nyɛ nene akɛ ɛne bɛtɛrɛ rɛ de na mɛ yɛn fi sɔli hu nonon. وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون وبلوناهم بالحسنات والسيئات omori kɔnɔ ɔbɛzamawale bilhasanati riri riri sɔbi kɛriri ŋɔrɔ ɔnà ɔhyɛ ŋɔrɔ zamawale ɔnà okizi yɛtɛ wa ọ̀nà mi láfíà ìwá ọ̀nà mi káyé èmózí ẹ̀wọ́n rẹ̀ ọmọ ayé ẹ̀ka ọ̀dẹ̀ wọn rọ̀ ọ̀nà omori ọ̀nà ọ̀ka ẹ̀tẹ́ ìwà jòzó ìzàmàrè jòzí kọ̀nà lọ́sọ̀nà ìzàmàrè léèrè wọ́n sẹ́jẹ̀ á àbọ̀ ni mẹ̀rẹ́ sí ẹ̀hún kàtà ìzàmàrè jòzó sìyé jòzó ẹ̀wọ́n fi jòzó kò ọ̀n jòzó kàtà náà wọn yà ayé kò Ode sábà ẹ̀nẹ̀bàrẹ̀ máa hó ma kú bí ẹ̀nẹ̀ ẹ̀kà mọ̀. Ẹ̀bà ọ̀rẹ́ rẹ̀ máa. Fàkàlọ́fà mi ń bá di yín kálífún. O mọ̀rí ike abáyán dọ̀m rẹ̀ sọ, aná dọ́wà rẹ̀ sọ. Aná dọ́wà rẹ̀ sọ, hùn ní ẹ̀nà náà bí sọ́ọ̀lì hùn náà ɛnana bɛ ni bɛtɛrɛ atani naa ki bɛtɛrɛ ni ɔrɛ jozɔ anyɛ nan iye ni ni amaba na bɛ hɛ dɛ dɔwɔ yɛrɛ so òdɛɛta amurɔdi dɛ wa yi sɔrɔ ɛni bɛtɛrɛ yi ama ama yi ni ɔni pɔpɔpɔ dɛni yi ni bɛtɛrɛ anasa anasiri ni tɔrɔ wa ìbɛtɛrɛ nɔnɔ jozɔ bi ɛ dawusɛ bɛ dawusɛ bɛ nyɛ jindi yaba hún ní ẹgàhẹ nọnà hún ní ọzọ ẹtọ nọnà ìjẹ ọzọ dẹbà má dọwọ ayẹrẹ sùn fọkàlọfà mi ń bá di him khalifun àbà má nyi ọtọ mìíràn sọ má dọwọ ayẹrẹ So, ọfà fẹlẹ mẹni ni ọnà di kí ìjẹ mi náà ọfà má dọwọ ayẹrẹ sùn wọn di fún kìtà dídì ogún ọ chakanda èyí chakanda náà di ọ̀nà bàtà ọ̀ràn kòmúrí ọ̀kàkà wárì fún ẹ̀ẹ́dúgbọ́n àṣìṣùkà yìí ẹ̀nà ẹ̀yẹ ẹ̀yẹ sẹ́yìn náà dẹ́kọ̀ ọdún yìí wà. yàkùzù náà àrùdà hàdàlà àdìmá ọmọdé kẹ́ni mi dógún chaka ndọ́nà àtàwọ́rá ọlọ́mọdé sítọ́ níbi musa yìí wá dóyè wá sẹ́yìn náà yàkùzù náà àrùdà hàdàlà àdìmá. dee ka ugwe họnọni ɛni naasị dɔm arada hadal adna ugwe hɔnɔn ɔre nwome ɛhɔnɔna ɔne naasị chaka ndɔ n'ɔre. ɛbɔ na dɛ aka aka yi sayogufar lana aba gyi de yɛ ne arada hadal adna n'omori kɛ

jodi ka wara ye kebe wari ani meye meye dupi jeire do hona ne jono da yu ama ka ka ka ba yu ama do ne na do ki continue do e mo e, e a mo no mo ni lu na de kire ne e, e jodo no no e ne enyi tauba ere ni stekfa do ni ka ka ba yu and innocent nurse ɛna nisi de ne wɔn ne ɔbi kɛnɛ kaka yɛ nanu abina ɔlɔhi ɔmɔdike wɔkɔlifu yahudu wɔn nasɔra nanu abina ɔlɔhi wɔ ahibaawo kun fa lima yu adibu kun bi dunubi kun bal an tun bɛ xɛrun min man xala yagfir lima yasha wa yu adibu man yasha ɔmɔdike aliyahudi ni an baba ko ko a tɔwa wa ɛnana hali nu kaka yɛ nanu abina ɔlɔhi enibu ejú omorihi enenezi yóò omorihi wáyé bá òhò dẹ́nirẹ́ mo ní mi sì ó omorihi ẹni múnà ẹni lọ́la ẹgbẹ́ kò mórí òsìrẹ́ àná dẹ́nirẹ́ mo jà nù. sẹ́ àkàrà ọmọ kìkà yìí ẹnì ẹ̀dá ká máa kó bí ẹ̀yìn rẹ̀ àjíǹde yẹn. lọ́mọdé ká kó nípa nípa yóò àdìbò kó ń bí zọ̀nà òbí kọ́. ọ̀wọ́ àṣẹ wọn tó ọmọdé ká yìí sɛnɛ dɔw mɔdi ba so yàrá wa ni bɛ nɛmɛ tẹrɛ ma bala an tun bɛ karun min man xala o ne y'a nana bɛ dɛmɛ an ka kana bɛ mɛrɛ bɔ na an ka kana bɔ ɛn mɛrɛ bɔ na dɔw mɔdi ma ne si ye wa ni yagfir liman yasha wa yu'adhib man yasha o mɛ o mɔdi o ni jɛ yi de yi o se ne ye so yi dɔn ne yɛrɛ yɛrɛ o se ne ye so yi o ya muri na boje ibeyi muri na basoro yane amen do muri baka ilera nkai ألم يؤخذ عليهم ميثاق الكتاب أمري أكون ديو غورا وابو إني رأيتك أن دوناسي تتيوا لا يقول على الله إلا الحق كسان نير كاري نيني بومري إلي بيزا ودرسوا ما فيه لأن ميان سيني تكن دونان أي سيني تكن دا هل تكن دونان أنا بطارو نموري ستتيوان أنا إنهي Old, Old Testament وترى صدقين wàdàrú àhẹ́rọ́tù ọmọlíkà ìdẹ́nẹ́kù xayiru lílàdínà yàtàkùn ọ̀nàbọ̀ ìdàmì ẹ̀nẹ́mẹ́ kàkà ẹ̀yẹ́wà yóò mórí ẹ̀yẹ́wà yóò mórí ọ̀rẹ́ mẹ́rẹ̀ kẹ́nẹ̀rẹ́ ní afẹ́lẹ́ẹ̀kà kìlú omori kàkẹ́ sọ ọ̀nà ọ̀nà gùn ẹ̀hún ní bọ̀bọ̀ ọkùnkùn nínà honorable onyonyero no muri kaiwa ahasa kaine bakaraka فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل للذين يكتبون الكتاب بأيديهم هم ريقوا then nene kaka yaktubuna alkitabi aidihim e asobote nene cheri chakanda jozi oidhara obwa ene abali chakanda omuli obwo thumma yaquluna hadha min indillah obere mana de kaye ido omuli osan horeben de kiri ono omuli kikami enyi de da huna enyi de da to enyi de bara liyashtaru bihi thamanan qalila mɛsi hiɔ samanan kalila isɛnɛ kaka a kyee anu sɛbi sɛbi sɛbi bi kyee no mori aka ɔna ba bi sɛ ɔna naani ozi ɔba bugbe ɔna naani omori ka kye ana akyi kye agokisa ma ata a kye. ويل لهم مما يكسبون fọwọ́yìnú la mímá kẹtàbàtà ìdí omori kò yà bẹ́ẹ̀ ni mi mímá kẹtàbàtà ìdí inisẹ́ni kyerà bọ́ rírọ bẹ́tẹ̀ ni mi fọwọ́yìnú la mímá yẹksibú. òyàrá mi bẹ́ẹ̀ ni mi mímá yẹksibú na inisẹ́ni náà síta kàndáàrí àbọ̀ ẹnna yà síta kàndá na omori hìrè bẹ́ẹ̀ bọ́ na omori mímẹ kárẹ́ ẹ̀ yà á ká ẹ̀ wò kárẹ́ na omori ẹ̀ yà á sẹ́ mọ̀ kárẹ́ yìí dekili hwɛ nneke na yɛrɛ saasa dozi ɔyisiri ɔ ɛ ɔ dozi ɔyisiri gu ɛ ɔno nan ɔsɛn ɔno nan ni nipa no bɔbɔ ne ɔmori kaa ne de ama yɛ kó ɔmori ɔmo kɔn ato ayɛ so ɔmo kɔn ato ayɛ so yɛ na agye ne ɔyɛ ɔyɛ a inu nu agye ne kaka yɛ ìrìn ọmọ òmùrí ọ̀ọ́kà dọ́kọ̀ òmùrí dọ́kọ̀ ìná ẹ̀kọ́ òmùrí ìrìn ọmọ tó òmùrí ọ̀ọ́kà ọkọ̀ inú ni ọmọ tó òmùrí ìkà jòlí ìkàwé ìsìkàwé sútúrà láti irú jẹ́ ọ̀rìn jòlí ìkàwé wẹ̀sìkà sí mẹ́ agbókùnmẹ́yì yàrá dọ́ àṣẹ exact exploitation dọ́ àṣẹ dọ́wọ́ ẹ̀ sáré dẹ́ ẹ̀sìn ẹ̀kẹ́ ọ̀rọ̀. dẹ́ẹ̀sì hẹ̀kẹ́ dẹ́ẹ̀sì dùbẹ́ni rẹ̀ yìí o rẹ̀ náà yẹn ló kà á yàn anaba muhammad sallallahu alaihi wa sallam okiricho ichikwa omuri ọ ya nkiricha na ọ iricho iri ichikwa n'otu omuri ọ ya nkiricha na ọ dọ́tọ́ mo ní èsì yẹn nkà yẹn máa ń kọ́ la aláyẹ máàlám àkóló fọlì ẹ̀tọ́bá wà má kọ́ da mọ̀nà náà ọ̀dọ̀tọ́ da náà akẹ́rẹ̀ yìí nípa nínú tó mo rí ìnira yẹn nínú tó mo rí ọ̀ọ́kà. ene eze yi na giri jahannama onye onye nwa eba ka ka ọ zụkụzi n'iru ọrụ ama ekwube na ịkọ na ya ata na ọya ata ịba muri ọha ya na wa akụbụ nuwazi akara eyi nami eye ire ọnụ danyere nwa aka eye ire ọnụ abụ ntụ muri ọka ahụ na wani suru ya waka were kaji ni yoya ka amadusho yata kama waye abi hadisi ọdún o ìjọ náà ìjọ mú ya mi ni wàhálà kúrò bá mi wúrẹ́ wọn wọ̀ láti ọjọ́ mọ̀rí mi. amákẹ́wà ṣó yẹ pé asọ́mọ̀kiri ẹ̀ náà mọ̀rí ọ̀rọ̀ ntọ́ni dóhùn ehi ọ̀dẹ̀ náà yàkọ̀ wá ní kẹ́ẹ̀bìrì ẹ̀ náà mọ̀rí dóhùn ehi ọ̀dẹ̀ ẹ̀bìrì ẹ̀ náà ntọ́ mọ̀rí dóhùn ehi ọ̀dẹ̀. ẹ̀wọ̀n ní bàbá kókó kú dùtọ́ àyà mi o iná ìbàrí chaka ndó mo rí òwò ìsọ ọmọ ọdún náà jìnnà rìkà tó yá ayẹ àyẹkẹ wọn náà yẹ ẹsùn pẹtẹ yàrá àyẹkẹ náà ndọ́mà yẹ ẹsùn pẹtẹ ndọ́mà ni yà náà mi náà ní bá iná We undergo our field of study in, medicine. When you were a doctor, when you when you just eat theater or the night, you to do I want to talk about it. I want to. pray This is why we are man kai. When the civil engineer, one was plan I mean a civil engineer, I mean he he he either bridge nene. Abi fi zamana man sẹ́dẹ̀ ẹ̀ máa máa di wọ́n bí ẹ máa mẹ́ sẹ́dẹ̀ ìkàkí islam ọmọ ní ilé ẹ̀rọ púpọ̀ tó yà bọ̀rọ̀ rà slọ́tì ohun tó mú nínú wọ́n kàkà yìí ọ̀yí ní ìrọ̀ ikọ̀ tó mú rí kàbà lébò ánìyàn wà láwọ́ ààyè dọ́mìdúwà sínú akótó nìyí dɔwɛrɛ ye fúnma bàbá mi na kó tó nìyẹn ɔdɔ kɛlɛ yi ká ìkònyɛrɛ kɛnɛ hom wàbú kan bolo a kabili ɛtɛ ma wà ká wà mi yà ìkònyɛrɛ nkà sɛmi àsɛmi esi mi wà àdidi implication of ìka yɛ a ìkònyɛrɛ no wà jɛ tena na a ìkònyɛrɛ náà wà jɛ tena na wọ́n fà ní lòrùn slọ́tì ọ̀tọ́ mọ̀ yìí ọlọ́rọ̀ lábára ẹ̀wọ̀n ní oníwẹ̀ẹ́sí dẹ́mi ní ékèwù musulmi ní islam náà ní ékèwù ẹni lè dìbí yọ mi kẹ́yìn ó mẹ́kẹ́wù ọ̀rọ̀ kalkọ̀ ánìdè àmọ́ ìtumà ó mẹ́kẹ́wù ó rẹ̀ kìwé wọ́n kàrọ̀ àjíjò ríwẹ̀ a iri ji ìjúwẹ̀ lóde ilé èèwù ọmụ nyewu si kare enyo nọ ene n'eji ihu na ya ebe ndị jire ekọ ndị ebe ihu na ọbọdọ eke nwa na nne eva re nwe n'ori eji nwa n'ori deje be ma re nwe na arụwa ọgbanye amanyi ka shi ire da shi gbanyere karuwa ha ha dị nso ọka bɔbɔ dɔfo lɔ pa a b'a mɛlɛ ɛn ka tɔni ɲin na ka ye ɛhɛ i bi na i bɛ yɛrɛ yɛrɛ b'a ye didi ɔ de ka ye masses aza o kɔ mɔri yi mɛ jɔnni tɔ kɔ wọ́n yẹ bọ́ asẹ̀ sam ọ̀ọ́jẹ abọ́nmọ́ àkànnà onye oúnjẹ náà kàwọn bọ̀ tòmúrókò dé ìka yẹ ọ̀nà ike uhi ní wẹ́n dé ìka wẹ́n ní ẹ̀yẹ ká á ọ̀dà rẹ̀ àdé yìí lótú. èyí má ṣe sọ ọ̀rọ̀ ẹ̀yọ́ yìí rẹ̀ dẹ́ni rẹ̀ exploit situation náà. mọ́tò tó mọ̀rí mi. ìjẹ́ nlẹ́rẹ̀ kàyẹ àbá ọ̀rọ̀ náà ká náà ni dẹ́ni dẹ́ni rẹ̀ kó ẹ̀mí nẹ̀ dẹ́ni rẹ̀ tẹ́ ìwé rẹ̀ ọ̀nà dẹ́ hàmì ní sí na ẹ̀ àwọ̀ yàrá nà òru dẹ́ kí kyẹ́ inú kó slọ́tí ohun tó mọ̀rí yìí múrí ọ̀fà yà yìí múrí ọ̀fà yà yìí náà wàlẹ́dẹ́ lọ́sẹ̀kùn àti ìtìlá wà kọ́ ọ̀sọ̀lá يمسكون بالكتاب أمريكا ويرين نيكا يمسكون بالكتاب etuboku kyaka ndomorihi ɔyisɔbabaadamansɔbabaarɔwabaameye esomori akɔmbɔ etuboku anyasomokɔrɔ inoise wadan wa akamu sɔlaa dɛ asisa lɔ ekoo jɛ. omorihi esi ye kiri mɛ wɛrɛ emebazoezi n'etinyete onomori onomakwoshisete onomareza atulete utosilime mwazene lanudi inna inna la inna lanudi wajira mare onomori onomaza atulete onomari kwoshisete abikomanda ona akojozo ajira muslihina utoshalene kake nitinyete abuzi nitinyete ewo ewo ewo takeni

ụwa na dọtị a nkọnye onye onye ụbọsa mọbedo ubedo nyi na nyi n'ụba ọdada nọ ọbedo nyi dada ọbasị nyi n'isọsa ewe dọta ọ na na-aba gị ịsụkawa abanye na إنا لا نضيع أجر المسلمين وإذا نقل الجنة فوقهم كانوا فنتقنا الجبل فوقهم سبب إريانا مبابا سبب فيلان إريانا فيلان بني إسرائيل أمي أنا بابا كوكولان يا أمي أكاوني أو رفقاتوني Then next second, don't worry, Mukora, Ataura. So, Mariba, Nana domori akayo ntomori ron kai moita mai duara se kare yowa enane papa koko inna taqna aljabala fawqahum ijo no mori ijo no mori kwate i mean sapa bateba doni kurata bateba bata baba kuye be ba dosi man kakaye eguhi abikoma igori dosi man kakaye eguhi ana mu hu yọra ọdị wọ́n na nọ́ na wọ́n kẹ́ ọ́n bẹ̀hìm dẹ́n níro àbí kọ́mọdé yẹ ká yẹ afa ba nọ́nà ọdún ọdún pírẹ̀ ní sẹ tẹ́ ọdún ní bá nyẹ́ kò máa ń ṣe náà kọ́ ń lè wọ́n ti máa ṣe é dáná. aidaynakum biquwa daka ewa ne kae isana seva onene itaka ndo muri anasutu yoni so wala nene zuwa zetere nene jozo asu mukoro me ile ama mebaya lika wafkuru ma fi je kutuma mete wafkuru ma fi duwa tama isa ina nene wava aturanne duwa tama la'allakum tattaqun ubi saba ngahi muri gawo ije na mukabo dɛ yà yɛ omori yiri dɛ nɛɛ dɔ kɛnɛ satara mu kɔrɔ ale musa ale salatu wasalam nɔsɔ ahɛ gɔdɔ akaa ɛwɔ nika ɛwɔ e ne ba ne israɛla ataare na omori si tu yin kama se koto yɛ ɔnɛ wɔyɛ se mu kɔrɔ ne bɛ kaa yɛ musa kɛ ɛwɔ musa ɛnɛ sikɛ na yɛ ababan ababini hinan aba ɔdɔ katɛ ŋo. emire nke na ya hudud ọkara ya kọ na ọ nime ma nime ya sọrọ ụya ma ọ eme ya na na ya eme ebe afọ m kọrọ mụrụ ịzọ ọnụ ụmụrụ ime ọda kọkụrụ ahụ ya na hụ ya hụ dɔn mɛ bɛrɛ ba no baa zo sɛn na he dɔn bo bo rɛ ne ne ne ya ne dɔw bɛ kyi rɛ o kyi rɛ o to o to ɛwɔ e pi irɛsɛ ne ne dɔ jɛ dɔ jɛ na he dɔw bɛ bɔ sɛ ka tɔ ɔnika waa sɛ mo kɔrɔ na waa sɛ mo kɔrɔ na lɔtɔntɔn mo ni mi ɔnɔ jabal tóoru. akaba náà tó ọ̀yẹ́ àhàfà ọ̀nàmúrí yọ ọ̀rẹ́ ha bẹ́ẹ̀ni musa jẹ pé ọ̀nìkà wéèrè ìrẹ́ ọ̀nà máa ka ọ̀nà ka ọ̀nìkà ọ̀yà dọ́ni mi dọ́ni mi sí mu mi wọ ọmọ mi nọ mi ọmọ ìdí nọ si bèké lẹ́sì bèké fẹ́ràn bẹ́ẹ̀ ha esi esi pẹ̀tẹ́n ikú kúrẹ́ ìwọ́ rẹ̀ dẹ́bà akataba bẹ́ẹ̀ yẹra taba taba ara Kaba àwọn àjò èèyàn nù. osùnmọ́ tó ń tó mọ́rí nì. so ha kẹtẹ bẹ́ẹ̀ káyà ní musa kẹ́ ní ẹ̀dọ́ ẹ̀ ní ẹ̀dọ́ domo ni wasata ba kana ko ne omori we tete mu o omori wa banyi o ere ono quran no ta ka o mo eyi kitabu sire nyenyo eyi bu ke o itope nyenyo quran tan wa qawluhu al haqq ere ono quran o ka ire omori o bi an omori za isobi domuri ọkọ da ya kaba do okuhu ụlọ ya do ọmị naghị do ọzọ sị naghị do onye tụrụ agwụ do ochi ire la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam a ẹ̀rọ kẹ́nà mú kàmú kó mórí yìí nánà sẹ́mi ò ní tí ì sọ́yìn sáà kàmú sama ekes enesa hekawo ono mo nu ere nka ono mo ri okko da ike me do me wo mo mo ri ka ka tusabdu law samawati sab'u wal ard wa man fihin wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahu o mo ri ki sama himba tete so himba a mo ni mi o no mo ri oni na na ko mo ri okko da e wa da ese mo korona Ọnụ ọba náà bẹ̀rẹ̀ sọ̀mọ̀ kọ̀rọ̀ nà orúkọ nà bá wọn yahudi ni à ń bọ̀bọ̀ kún ni ẹ yà sí bèkẹtẹ bá wọn ajé ni okùnrin wọ́n mẹ́mẹ́ yà sí kẹtẹ bá wọn ajé ni ẹka yẹ kete mẹ́kọ náà ní sí kẹtẹ lọ́fẹ̀ tó wẹ̀ ní. ẹni mẹ̀mẹ́ ma hẹ́kẹ́ ni ọ̀já ní bọ̀bọ̀ wọn wẹ̀yìn. náà. wàyí àwọn lọ́wọ́. muhammad sallallahu alaihi wasallam kai osemo ai kamae yagre man dore kaya ni bobo okoko ni reyi obere mo no mori za re kale ememe shan ojodo mori yin ni ni reyi ene aka ene kene e bobo me na bobo ko na e bobo me do mori ba shove oríṣẹ́ òjòdó omori ní ẹ̀nà ka wọ̀nyídà àkọ́zàrọ̀ bùkà ẹ̀wọ̀n tó omori mọ̀ ẹ́ta máa ìjọ omori yá ọ anagbóhùn náà yá ọ ìjọ dọ̀ nípa ní ádámà ní him zúrì yẹta hù ìjọ di ọgẹ húlù bí jà níbi ádámà ní him

دي هانك زانكن او بين خبر انا صحيح ان دو بني كان يلافيا دي هانك زانكن دي هانك وري دي هانك انسكتين او بلا نو دو مري دو سيرو اي اني هنو omori dɔba kan tó omori kama ɛ kama ɛ ìjọ na omori ma ni di oge hunu vijay níbi adama jòzó ìgbàyí nítorí húnni jòzó ìgbàyí wọ́n yẹ tẹ́ fún rẹ̀ húnni kárẹ̀ mẹ́wẹ́ nìní zuru yẹta ujọ ezi ezi náà wọ bàbá àmà na wọn kú ìkìyà mà abọ́mọ̀rí mẹ́ba ní abọ́ ọ̀nà yẹtẹ́ rẹ̀. dọ́sùn ọmọ oníbẹ̀ nìtúrẹ́ wọn nira sọ́nù domoria domori hoyuse ini hanan kai alastu bi rabbikum lebe ma bo hino ya onene anawra ka wa hekenni Kalu bala shahidina. أن تكونوا يوم القيامة إنا كنا عن هذا غافلين قالوا ìyọ́nà àbáyé nítorí ìka gẹ́gẹ́gẹ́gẹ́ ìwọ wọ́n mọ̀ rí ìkònyẹ́rẹ́ gẹ́nẹ́gẹ́nẹ́ òhìnà ìkònyẹ́rẹ́ gẹ́nẹ́gẹ́nẹ́ anáyíká ya hẹ̀kẹ́ anáyíká ya sáhẹ̀kẹ́ jẹ́ ẹ̀ anátọ́nà lọ́tún tó mú yìí. ọ̀sán náà náà lè jẹ́ ìdúwẹ́ ká ẹ̀ ń wẹ̀rẹ̀ ẹ̀ náà máa ká ẹ̀ ojewu bi ire ono mori ne ka ni po ani suleimana ini re nan na na kaka no ni re inu no konsa qalat namlatun ya ayyatu an-naml udkhulu masakinakum la yaqmannakum sulaimanu wa junuduhu wa hum la yashurun ana zikihine omori odo ka re ko ma me tare ide ni suleimana parahu ya ayuwa nam ya ayuwa nam anasule hɔ a eba ŋu dɔ a nsaya ekukwane ɔtɔ hikuan doyi doyi doyi doyi ɔ hinoko nsaya n'aka yɛ nana woka odo folo masaki nako ɔyɛ wɔn ehi mu nunusaw lɔya hɛtɛmɛ aza na ba pere na ati kan. wọn mu lọrọ ẹsẹ ọrọ na ẹ pẹrẹ ọrọ ẹ akọ ẹka nisẹ ni pẹrẹ ẹyẹ ẹ ní akọ ẹka nisẹ wọ ọmọ a ìbá yà má ìbá yà má ni ká dọ́mọ̀lì dọ́mọ̀lì dọ́ọ̀ yà nígbìsúlẹ̀ ìmá nà kọ̀ ọ́n dọ́mọ̀lì kàtà ṣọ́ ọ́n àwọn ọ̀tọ́n dọ́mọ̀ yà ni kí sọlọ́tà The three miles times three dɔ bi nine miles mile ehin eh, na ɔyɛ oh, n'aka na ɔna nebi suleimana de pɛli yɛ nebi suleimana hɛbala van dɔw ma ne taa yɛ dunyana bɔ dɔw nebi suleimana baa yɛ ɔna sɔɔ na ayɛ dɔwɔ bákan dèrè ɛyɛ ɔzɔ náà mori ibà tó de maa ní ibà yà. omori ọsọ kata nbanye ihe te dị ya nke insect ọ nọ nkukuru dị ya nke nyini nyini nyini nyini ihe te so ka oyie yìí bí àwọn kárẹ wọn kọ àbá kò bìrì kata kọ kárẹ yìí ma ìrọ̀lẹ́ náà rẹ̀ ó sì ká ẹ̀ nánà wọ́kọ̀ ẹ̀wọ̀n ní sùn kí sáà bá àná náà bọ̀ gẹ̀gẹ̀. lọ́tọ̀ tó mú ní. àdìkọ̀ ọmọ ní ọ̀ka yẹn tí sọ̀rọ̀ ní sáàmà ní ọ̀nà وقال لها وللأرض يا طوعا أو كرها قالتا أتينا طائعين ومريكو نوكاي سامو ريتيس إجاسونا نمي itiya tawan aw karihan zanini duwa sɛdɛnini zanini ɛwɔ na ɛwɔ e vɛ ɛwɔ sama vɛ ɛwɔ tesu vɛ vɛ tawan jozi ɛnwɔrɔ aw karihan abi jozo katakata sɔmɔni aka yi e wa ɛwɔ bi ka ɛsɛdɛ ɔmɔ mɛ kɛ nɛmɛ kɛ nɛ ɛwɔ mɛ ɔmɔni kɛ nɛ ɛwɔ ka ɛkɔma taa ɔmɔni kɛ nɛ ɛwɔ dɛ kaa dɛ kaa yi kọ́lọ̀tà àtẹ́yìnà tọ́yìn bẹ́kẹ̀ náà bẹ̀rẹ̀ rọ̀ ìsẹ̀dẹ̀ ìrẹ̀ wọ́rọ̀ yòyí kó mórí ọ̀ mẹ̀kẹ́mẹ̀kẹ́nẹ́ ọ̀yà mọ́kà tuntun hẹ ọ̀tọ̀ọ̀tọ̀ hẹ ọ̀dọ̀mọ́m ọ̀tọ̀ọ̀tọ̀ hẹ ìyẹn ọ̀ọ́zọ́ orí yẹn ọ̀ọ́zọ́ etí ìsẹ̀ wò yọ mi ìyẹn ẹ̀wẹ̀rẹ̀ tọ̀ọ̀tọ̀ hẹ ọ̀tí ọ̀tọ̀ọ̀tọ̀ hẹ àwọn abisirẹ̀ èyí nínú tọ̀ọ̀tọ̀ hẹ. báwọn ajé níbẹ̀ náà bí ìsẹ̀dẹ̀ yọ mórí. ó mórí ọ̀ mẹ̀kẹ́ yà ẹ̀ mẹ́ yà omori kenne kare e yono ton te kene ni al mufassirun al muru anka al muraji on wani sko no anki me ka o sko no wa sira e ne presno an esa mi do kire omori ori e hunago ori e hunago don sko no kaka iso omori kenne me ne e kijoli ne ne kare eh al muraji wa ka wa ka wa ka wa me omori ki samorites ẹ eh, ọra esebe ini samorites ẹ eh, amọ nini yo na omori yi na omori bá bá rẹsọ nkawa lakin látọ pàhónà tàfidì ha àmàbọ ọdún yẹ òní náà ní mẹmẹ àmọ nini ọdún sọlọ ká láti ọtọ omori yìí. ọba ọba àkàrà ẹni pé ìkìyàmà. dɔɔkari ogboro ndị iri nu doni kukukuli nu ɔkuru karɛ dɔwɔvɔ akarɛ dàvɔ adóyè nu a ni kaka kubɔ ɔdɔɔkarɛ wọnyɛ wọn chere ma sɔ kyerɛ anjoli sɔ kyerɛ maakarɛ na náà ẹ̀wọ̀ aka ka omori omori omori ya aka da ka omori ọma anụ mana so yiwe ọbụrụ mụ nọ mara ebe ịrị ọma mere fehe ịnụ tọsi ire ọma bẹẹ yọrọ ba dịma aka ka ọrụ hụ ahịa dị ruo ahụzị ka e, ụka abanye ihe tẹ dasịrị ọhịa ya ihe n'ọrụ domori yɛ ahosi to do do do do hosi rɛ kana sɔbɔrɔ piko bɛɛ bɛ ma bɔ hinɛ yɛ ɔnini anamɔrɔ kaw hɛkɛ ne kɔɔlu bala bitori yɛ ɔnɔ ka gɛdɛgɛdɛ ɛwɔ mɔmori konyana ɛwɔ bɔ hinɛ eh. yɛ anamɔrɔ kaw hɛkɛ ne ɛɛ ahama nora ka sɛ de yɛ ba yɛ kɔ wɔvɔ ya. mɔtò tó bí nimisa pidi ɔrɔ ni hama nika ye ozinu bɔ. ya ka ozi hwai no ni na wonera anyara anye ama yara anye ike ama yara wapiro ama yara ọmọkọ ya nika e ee tura ẹsùn ka ye lóbi tu kì ka yẹ. wàhálà àbá wàhálà ọ̀nà àbínà náà ẹ̀tí omi jẹ́ amáyá yọ ọmọ ẹ̀kọ́ yẹn lọ́kúkú jẹ́ lẹ́tọ̀ tó mi ìráyà mẹ́rin ní ìráyà ẹ̀hìn ìráyà yẹn náà náà náà yìí ɛwɔ nyama sɛ peter ɛkɔ ɔma ne ka ɔwɛ ana akeka yɛyɛ nubɛn bɛka ama ama ne ama ne ne ebi akɔba e so ho ne hɔ bɔmɔ ɔne yibo zinu bɔ imere ɛnyi di ɛyɛ abɔ ɛna anakɔ n'ɔbɔ kaa sɔ ne mɛ ɔmɛ bi ira yɛ nyera ira yɛ ɛra ɛwɔ adanɔ ɔrɔ nyɛ nɔ kaa tùzọ́mọ́ ma àbákà fòmórí ọ̀bọ́ bá ní ìyẹtẹ́ ọmọ ní ma àkọ́mọ́ wá dọ̀ òjútù tẹ̀ ọ̀nà ọ̀nà bọ̀bọ̀ ọbọ̀ kò mórí àkàrà yìí òmórí àmà tún ẹ̀mìrẹ̀ wọ́n dọ́tún sẹ́mu rìtẹ́sì ọ̀nà àkàrà ọmọ mẹ yá yẹyẹ ọmọ mẹ mẹ yẹyẹ òwò bọ̀ ọ́nù wọ kàkàrà. وأشهد على أنفسهم ألست بربكم دوم لي دوم دوم أي كيف تدين نطران ويرسون ذاك هو إذا ألست بربكم بل ما بهنا أنا نبغى هكذا anáwọ̀ káwá hẹkẹ́ ní kọ́ọ̀lù bala ìyọ́nà ọdún ká gẹ́dẹ́gẹ́dẹ́ àbọ̀ mẹ́rin ni èwo mori èwo mori òbò hinna kò ní àwọn ọmọ ká hẹkẹ́ omori mẹ́ma ọmọ adé ọgbẹ́rún ní húrẹ́ ìbọ ọmọ yẹn ni kò mori ọkú màláìkà jẹ màláìkú ni ní ọkà aka shahid náà yà mí vẹ́nu yà mí vẹ́nu tún ọ ìrẹ́nijọ́ ti di ádámà kàm òye náà bàm ṣèhídínà yẹ àmìdé nu fúnra rẹ̀ so. àǹtọ́kùnú yẹ ọ̀pọ̀lọpọ̀ yẹ mọ́tò iná náà àmàhàdà gáfìmì. òbí àsọ́bí kú ìdánikú ló wà kàn ní káyé wáyé ká wáyé ká máa ní yẹra yẹn ni. wáyé ká wáyé yẹn ni yẹ ká máa ní yẹn وفما كان في القيامة أو تقول إنما أشرك آباؤنا من قبل وكنا ذريتهم من بعدهم أفتهلكنا بما فعل المبطلون يا من دي أفنى نعم كم وتدورين دعني ذنو ترى رسول Obi otokwu ikiyama afu kaka weyemni ovi olitokwu ikiyama no asuba kanika innam innama ashaka abauna min qabilu asuba kanika dauni niremirema enemu kabonon demi shiriko nonno enemu kabonon demi shiriko nonno wakunna dhuriyatan min badihim eyi bezi anave iremeni nide kisibe tui eyra amen isibe betu kenna amen ya amen yeye kisiso divyobe

فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله أصابناك فأقم وجهك للدين حنيفا إذن مفروض نعم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله أمريكا فأقم وجهك للدين حنيفا ṣé wọn ò jẹ́ yàrá èkó òmòrì yìí iná ìhẹ̀kẹ́ ọ̀nà èèyàn àìkó òmòrì yẹn náà ká àìkítà òdì ìdọ́ọ̀bì fìtìrátàlọ́ fìtìrátàlọ́ ìlẹ́tì fọ́tàrà náà sàlẹ̀ ha òmòrì kọ̀ sọ́nà bí àhẹ̀ká ni ọ̀nà ní sí túnánì ọ̀nà ní sí kírú ọ̀nà ẹ̀wọ̀n ọ̀nà túnẹ̀ ọ̀la ìníkà yà yóò ní òmòrì yìí ọnụ nọ dị ahekan oyiyi omori tini konyana kọna ọka ahekan ọnụ ọnụ na omori isi tụ na ọzan na onisi tire nyaị na ọyị na ya ụfọdụ enyi ọzọ na ịkaka ya ọ bịara dị twenwan ọ ya ka anyị anyị saa anaghị akebe ba pesa na ọ anaghị ka ogono na onozi enarị. Osatu otu omori nyi. abọ́sọ̀ ni ọ̀yẹ̀ ní wọn àbọ́lọ̀ bá ejújú ẹni bí adọ́mọ náà ọ̀yẹ̀ ní wọn. wọ́n wọ́n wọ́n ẹ̀rọ nìkan ẹ̀nà bí nyẹ rọ náà anáwòrán ká òsè rọ náà dọ̀jẹ́ rọ

hata ozinumɔ ozinumɔ wɔn mo diri dura dura mɛ da nyɛ mɛmɛmɛ dɔjɛ idjɛ kɔ yɛ kɔni tuntun mɛ idjɛ ni ɛni ɛni dɔsɛ kanɛ hɛ da do teyi dɛ ɛ ɛni so mɔ ɛ ɛni so ka ɔnɔtɔla yɛ kɔni omu diri kisɔn mɔ jɛrɛ ɛni nyɛ ɔba han ɔbɛ kɛlɛ ozinumɔ nyɛ ba ɛni nyɛ ɔba han. na nyɛ mɛ gya wɔn tɔn ɔsɔ ni wɔn wuli mɛti ne de do wɔn ama ne do a ka yi ɔsɔ ni wɔn ɔsɔ ni wɔn yɛ zoza ine ne ene zoza adukɔmi ne yɛ zoza ɔne ne kan do yɛ la wɔn do wɔn mɔ yɛ o wɔn bɛ yi nna ẹ̀mọ́ náà ẹ̀kọ́ náà mórí ọba ṣe mọ̀ kárẹ́ yọ ọ̀la ọ̀fi amẹ̀mẹ̀bọ̀rọ̀ kàhẹ́ kó mórí yìí ẹni kàkà ẹ̀rọ nàbì ọ̀rọ̀ ntò ọ̀kàáwò wẹ́ẹ̀rẹ̀ ọmọ òmúrí ọ̀yà ṣe náà kárẹ́ yọ. ankisalo pẹ̀lú ẹ̀kọ́ yẹn náà nàbì ìkà àmì àmà kaba zakaini ama wakanyɔ ibi na wɛnɛ ɔdze ɔdze anibi otu wɔ omori ɔwɔ asɔsɔ na ɛmɔ kara yɛ ama inisɔ ni netsɔ ɔmori mɛmɛ tó na ɔka ɔkɔ odo la ɔno wɛɛ mɛ abi ɔno ka ɔkɔ odiri no mɛ omori asɔ na ɔmɔ omori asɔ na ɔmɔ kara yɛ ɛka ɛka ɛka abɔnɔ inú inú omori mẹmẹ tó náà anamẹ kò ọgọ nínú isa nígbà nípa mẹ ọdí káyé ẹnẹ bọrọ ìjòlè kà anamẹ ka káyé kọ omori ẹ ọbẹ nyà ní ẹdọ káyé nkàtẹ wèrè anamẹ náà dọ jẹ yọ dọ nà ọ adama wọn otu du ìṣọ ọmọ kẹtẹ hu náà dẹrẹ dọ aba awa mi ɛbɛnyɛ anyi bajare ɛbɛnyɛ ɛbɛnyɛ nda anasiri gye ka wa kaw ka ɔnyu kɛtɛ wuli ɛmi ɔbɔ ma ma ɔnɔre ɔsɔ tuntun mu ni ama ma ni mu de ɔba yɛ. وكذلك نفصل الآيات ولعلهم يرجعون وكذلك نفصل الآيات omori ka anọni ma meghahi agha ni ire ọkịka anọni ma meghahi ani wala allahum yarji on owe esado anaghị nemi ebebe anababa akwụkwọ nemi evahu nu dibe na ni naanị bẹẹ bá ọgbẹrẹ mọ iná. بايا ما بايا محمد صلى الله عليه وسلم واتلو عليهم كتابو يهود مني أنا باباكو كنني نبع الذي آتيناه آياتنا فهم سلخوا منها إتفنوا مريد أكنتم مريد أبايا أنا باباكو كنني ebe minyara aka ka anyị kpee ere hụ na ezire ezire ntụ omori naba a atainahu ayatina inu bozo ne ono omori ono ya na omori yo ono sha ya na omori dama e, e, ya na beka irehe omuri ọbanye na asịrị omuri na omuri n'otu oyi ama aka ina wa aya ti na ife na ama ona omuri ọ na ọsọ ihe ya ọyị omuri aka ihe na naba alabi atainawo aya ti na kenu ba kenu ba ọdụ na kaka ya ona omuri ọ na ọsọ ihe mee ịza fansalaha mina ha dọkụ hụrụ nwụọ ọyọ nọ n'ani dɔn ohore ŋɔ ayɔ nɔ n'ani. fatima ló ṣe ìmọ̀ ọ̀rọ̀ mi fatima ló ṣe tán ìjọba bọ́ mẹ́ dundun yẹ ká fatima ló ṣe tán lẹ́sìn ìtàn ọmọ kókó àdó àwẹ̀ lẹ́sìn ìtàn ọmọ dáhà lẹ́sìn ìtàn ọmọ kúmọ̀ ní máa yọ. lọ́tọ̀ tó mú nínú àrùwọ́ ọ̀háhúrò lè àrùwọ́ ọ̀háhúrò lè dà ṣe tàbí bàbá mabó sí dáyọ̀ ọmọ yóò yóò pòrò ọ̀háhúrò lè àṣẹ ìtàní dọ́ọ̀bá tara tọ́ ẹ̀rẹ̀ mà àbámọ̀ lọ́tọ̀ tó mú nínú فاعتبعه الشيطان فكان mena babawi omori kada ino ne ka ko gweten do ino ne na jole nyen ene vun e no bawo ama ye na sna sna se de ba yika onoro nyara na he balaam anawozi aba anawozi aba dẹ́nà yìí kéèyàn ọ̀nàrí balaam anáwọ́sí baora dẹ́nà yìí kéèyàn ọ̀rọ̀ náà mọ̀rí àkàrẹ́ ẹ̀nà ọ̀nàbí umayyad bin abisalt and umayyad bin abisalt tọ́nà náà ọ̀nà ọ̀rá inú mọ̀ tó mọ̀rí anábà yìí mọ̀hánà sẹ́lẹ̀sẹ́lẹ̀ ẹ̀kọ́ náà mọ̀rí àkà ìdàgbé ẹ̀dà bin abisalt tọ́nà ọ̀nà ọ̀bí tó ń mọ̀rí don tó mori dɔ kiyɛ sɔrɔ fiyɛ si dɔ k'an kɔrɔ bɛɛ fana se tɛ ɔ bi dɛmɛ man laba de ho se ɛ eh, kabiri mi de ha o ma yɛ de na de sɔ de ho se ka sɔrɔ ni n'a yɛ don tó mori ɔn muhammad mani kaya yɛ taa baka walahi nahu na ha ne kɔni sɔ mori tiɲɛ de la yɛrɛ ayi ma izayi ba yɛrɛ ọ̀n tó mọ̀ ní kẹ̀hẹ́ bá ọkọ̀ náà rẹ̀ lọ́tún tó mọ̀ ní bí islam ọkọ̀ náà rẹ̀ ọmọ ayé rẹ̀ láyé jọ̀bọ̀n náà ni ó rí zẹ̀yà ọ̀ yí أما الوليد بن المغيرة مريم الوليد بن المغيرة أبي خالد بن بن وليد ما أبي خالد ما حضر خالد بن الوليد أدان أمري الوليد أنا بن المغيرة أنا بمكة يجو يجو القرآن هو دون تومري لك إن له لحلال وإن عليه لطلال وإن أسفله وإن أعلاه لمثمر وإن أسفله لمغدق وإنه لا يعلو ولا يولى عليه okuhire yarịrị ya ọnụ dulora ya arịa ọnụ debe ebe anụ dotuku kọchin dubeta n'ile enyi enyi sị ya kebe ya ọnụ ebe nọ ya kebe babere slọtụ ntokwu isa ahụ chee dan wọle bin mojere islam ha amadi kibri a refa kata dọ mee ka yi ofe afro zize ya ya bụ ka kiri mi nwa genen ee isi sha apitu olomi ya chee piri ni nyọọba bẹẹ ịdịrị ịgba na mbụ ụra

ebi ama nyɔnu nyɔnu agoka iduwa aka ne si ire a abe hori dzɔ hori yɔ nɔ nyisɔ tila ara fɔ nana ani bɔbɔ na ne ye yɔ ani bɔbɔ koko ne ba ne ne ye yɔ omori ka tó omori kò ké ìrè náà mórí àkà ní sọ́ọ̀sọ̀ jọmọ̀ màfẹ́lú lẹ́bìnà húnmínú tọ̀rọ̀ àkà fún malamiyaniwa kàmàfẹ́lú himari aminu asfara bí sàmàfẹ́lú kọ́mi lẹ́bìnà kàtàbó bí ayásínà wọ́lọ́rùn láyàdìrú kọ́mọ́ zọ́ọ̀lì abámọ́ra wọ́lọ́rùn láyàdìrú kọ́mọ́ zọ́ọ̀lì eke qur'an onye wana hmm. wa sha na ba fa re ebebe ọwọ́ náà kẹtọ ihe nye ya aba abụ n'ụdụ ọnwụ onye ọsọ enyi na ndụ dọsụ na nwa abụ ụlọ aba ana abụ kwụrụ ana lọtụ ntọ mmiri bi isa matal kọmin ladina kadabu bi ayatina ọmọ ní kàyé masalu ladina hum bi lutawrata apinduwa na ne kaka aza tawra ka da tawra ne taka dodo bori tutu iwa bani israila ọdún kọkọ kọkọ ayi wa náà fún mọ̀lẹ́bí àmìlú ha bẹ́ẹ̀ mẹ́rẹ̀ wá gbá àmẹ̀fẹ̀ gbá jòdì ìkẹ́ mẹ́sì mú kọ́rọ́ mẹ́. omori kẹkẹ mẹfà lè hèmà ọkọ wọ́n sùnmọ̀ kàpéjú wọ kẹrìkẹtẹ yàmìlú asfara kẹrìkẹtẹ amẹkùnì takanda tọ́ra amẹkùnì books books àti àbá yẹn kọ́ yíyẹ ọ̀yẹ́ ní takanda ẹ eh, kẹrìkẹtẹ mẹkùnì takanda tora ọmọ ẹsẹ ẹni takanda ọwọ amadu ọrẹnyàn bí sàmáfẹ́ kọ́mọ̀ lẹ́bí na kẹfẹ́bù bí ayé tó kẹfẹ́bù bí ayé tó la ọmọdé kò dà dìrí iná pẹ̀jú wẹ́rẹ́ ní kàkà yẹ ẹ̀ kọ́ ayé na ọmọdé yìí rẹ̀ ẹ̀hẹ́ dọ́mọdé àkàyọ̀ ntọ́ ọmọdé yìí sẹ́nà ní kàyẹ ọ̀sẹ̀ pẹ̀tà ẹ̀ wá. ẹ̀wùrùwá ẹ̀wùràtàtàtà ìrẹ̀mẹ̀mà wẹ́ẹ̀rà bẹ́ẹ̀nìní wẹ́ẹ̀rẹ̀ yàrá tẹ́lẹ̀ wẹ́ẹ̀rà ká ìwọ̀n tó mọ̀ yìí àmà àmà mi nyere ẹ̀nà náà ìní wẹ́ẹ̀ nìní dọ́ọ̀ká ìwọ́ adúlọ́rẹ́ dọ́ọ̀ká ìwọ́ máa bọ̀ dòbí kàyé ìjọ náà ka ò ká ìwọ́ bẹ́ẹ̀ yẹ ká tẹ́kà ńlá ọ̀nà oya ŋmama sɛbɛ no ne kawa peta ne zo wa no bi ŋmama ba soa ne ne tu ba na tonto mu ni de ma kaa sɔn ka ɔba yɛ ne kana bi ba ama na bi ba ɔra ɔnɔ yɛ ɔbi ni ini ba ne sɔrɔ yɛ na ani ba ba kɔkɔ na ɔnɔ yɛ ɔkɔ ama ọ̀yíyàn ni ọmọmọ bẹ́lò lómúrí náà káyìí káyìí wọ̀nà ó ṣí náà lọ́rọ̀ fánáhùn bí ha omori ko ya ni zo ne yi ono ya ni si do zo ne yi na rafa na ho do no omori so iyo no ka here o ya ono ya ya ni si oyi yo si yo no ona si me za bo do ni si ka here do ni si me do ni si me za do ni si ku ya ne ولكنه أخلد إلى الأرض omori ka ma ɛhɔ no na osi ɛhɔ osi rɛ ni. láyìnà ɛlɛlá ɛhɔ no ɔna osi rɛ ni fitina ɔni musiba ɛna etoro wɔn ɔyɛ ɔwɔ no ìdí ekutu yɛ hɛ de nnɔyɛ nita. ولكنه أخلد إلى الأرض omurika ye okyairehe okyairɔ akhlata ila ladɔ no okyairehe ɔgyɛe wakala etuma ne kiiko dɔbi literal meaning bitumo ne edu ha ilaruba ɛmi mi lɔɔzɔ nɔ wɔlaki nahu akhlata ila ladɔ omurika okyairehe ɔbakɛhɛ na okutirɛhɛ ehosirɛ amen. ìjọba esiri ehe dọ́sà síbi ìhú àná ọ̀dọ̀ ọ̀yá dọ́rọ̀ esiri ehe ní wúlò àṣà iri ìhú àwọn ibi ìhú àwọn kpọrọ. mu kọ̀rọ̀ kóró lọ́tọ̀ tó mọ̀ nínú. fọmọsánù hù kàmọsánù Omori ọmọdé kàpéjúwan ehu ahasa izo muri kaka afara aita manittaba'a manittaba'a hawahu afara aita manittakhadha ilahahu hawahu وجعل وختم الله على قلبه وسمعه وجعل على بصره غشاوة فمن يهدي من بعد الله أفلا تذكرون أفرأيت من اتخذ إلهه هواه إيه وانتم صلى الله عليه وسلم كامي ديري ọdúnmẹ́ka káyé ìtọ́kàdà ìlàháhù hawaù anáwọ̀ ahẹ̀kánù bẹ́ẹ̀ na ibi ìgbà náà ṣe má hẹ̀kánù anáwọ̀ ìsọ̀rọ̀ kọ́ hẹ̀kẹ̀ na kí ibi ìgbà ọ̀bà hẹ̀kánù àmì ọ̀nàbọ̀ omúrí ahekeni. náà Ala ni. ihe alásàmọ̀ ìhè wọ́kọ́lbì dọ́mọ̀rí ìbàrẹ̀ máa dọ́gbù ààyè dọ́gbù dɔwɔri bare ma guo to do gua ye wa jɛ ala ala basa de tɛ sa wa dɔwɔri ma a bi yi min ba dɔn ma ɛnɛ kunyɔ so de zuri mi wala ɔ mi ma mɔ ni. ɛhɛ dɔwɔri yɛ si ye iboro yɛ ka ye ɔvɔɔya ma ɔnɔ ogbehe enwerehe ụkwanaza agba n'ọnụ ịba onye oyiye na naza ba ọbara zo iwu lọtụ tó mú nínú agụkọ iso tinye nwa n'ọbọ n'ọnụ iso tinye nwa n'ọbọ n'ọnụ o mori yi ahụ asa ni sọtụ isra o mori ọka yi ma nke na yuri idula ajilata أجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدورا ومن أراد الآخرة وسألها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك مذورا من كان يريد العاجلة أمريكا رايا ديكي هونو نيسي àjẹ́nà làwọn fi ẹ́ máa nàṣá ò lè máa nù rí ọ̀nà ọmọrí dọ́ọ̀ni sí ọ́ dọ́ọ̀ni sí ó di ní èézó n'eyi manka na iridu aji lata òdi ní èsì rí ẹ̀ họ́ nọ́ọ̀nì ẹ̀hẹ́ jẹ́ ìjọ nọ́ọ̀nì ọ̀nà ìhìn náà nàní àjẹ́nà làwọn fi ha máa nàṣá ò lè máa nù rí ibi ọmọrí kè èhú sẹ́ èézó n'eyi èhú sẹ́ èézó n'eyi dọ́ọ̀ni sí ó di ní èézó n'eyi ní ẹ̀kọ́ náà ana hɛ kɛwɛ esi ɔmɔri kisa ezo ne ɛhɔ kisa ezo ne ɛrɛ la bɛ hɔ no ɛhɔ kisa ezo ne ɔmɔri eyi dɔw ni si ɔne bi nhyɛ hɔ no yoni ne eri zo ne yiyɔ yoni ne eri zo ne yiyɔ peter siri akɔba ne ka ye agyana la wo fi ama na hyɛ o ne ma nuri bi bi bi si. ewe na-eze ya ine ha nọta ịshọ ụzọ n'ihe esi ka ya alaka na ịshọ ụzọ esi ka ya alaka n'ụzọ ihe isi ọnụ ha omori osi kò gbu na omori atọ ha ẹwọ na abẹbẹ ha na omori akẹkẹ ha ẹnẹ kẹ ha ọnọ ha ẹ dịka omori osi

ọba nwụrụ na madimuman dọọbọ n'ute dọọbọ n'ohubo maduhuro dọọnwụọ nyine nyine dị kini nyine na ọghọ na m.

kullan numiddu haulai oki tanyi tasa tazame ke ne shehe tazame ke ne sidane ku tazame kaka okwana ba obe heni tazame kaka okwana ba obi dene ku ni نمد هؤلاء وهؤلاء من عطاء ربك أمري كتني تزا أنا نادي داي أنا أنا تني تزا بما نادي داي أنا أنا وما كان عطاء ربك محظورا وما كان عطاء ربك محظورا أي من أنا أنا يعني أمري كي أيزان يو يبزني أنا في الكلام يعني ìrọ́ náà lọ́sẹ̀ ìrọ́ ayé wọn dóò sí dẹ́nikú mọ́ priority èkí dẹ́nikú ọgbọ̀ hàlà ọ̀dọ̀ ẹ̀bù ihu nẹ́hẹ̀m ọmọ bẹ́ẹ̀ àká hẹ́kẹ́ náà ọjẹ́rì ọmọdé kọ́ ní láfẹsẹ̀ yọ ọmọ bẹ́ẹ̀ àkí dẹ́nikú kíkẹ́ náà múlẹ̀ ọmọ bá yá ìrìnlẹ̀ ọmọ ọ̀dáwé múlẹ̀ ọmọ bá ìpàdé ọgbọ́ ohun ní ìbẹ̀rẹ̀ mọ́lẹ̀ sáyà ẹ̀nà ẹ̀rẹ́ tọ́rọ kọwọ́n tó nìní ọ̀nìní 140,000 a ń tíyẹ̀ mọ́tọ́wà ìrìnlẹ̀ a ń yí kọwọ́ ẹ̀kẹ́ mọ́tọ́wà ma ẹ̀mọ́ ọgbọ̀ 141 àbọ́yà ọ̀rọ̀ ìlú àmì ọ̀tún ẹ̀kí ní wọ́n hàn fọ́tí tààrọ̀ wọ́n kí ipa àpéyàn náà wọ́n hàn fífí sọ́mtì na ẹ̀kẹ́ wọ́n a ètí na náà ẹ́ ẹ̀mẹ́kọ̀ ọ̀pọ̀ ka wọ́n ká kàmkà àbúwọ̀

abu ko muri bana kakai fala nu yanahu na tayyiba wal najziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun bi ahsana bi ahsana bi ahsana ma kanu ya'malun ala ala je yo muri etere da mu koro muri a yo bi le yo muri do re ne eh la nu yanahu hayatan tọ̀yìnbà fọlá náà ìyẹn náà háyà tán tọ̀yìnbà ọmọ orí kan náà ṣe ọ̀ ẹ̀dá ayé ọ̀mẹ ilé ọ̀nà náà nì. àbọ̀mí àmì ní ní ó tó rò mórí ọ̀nà orí náà gbogbo ọ̀họ́bà lùbánikọ́ náà ọ̀ṣiṣẹ́ ọ̀ ẹ̀dá yìí ilé ilé ọ̀nà náà. lọ́wọ́rí ìbára ọ̀sán ṣe wọ́n lọ́wọ́ ìyẹn náà má jìrà mí àsánà má kárí àbànú olóbi tó kú ìdáná ilé ìkúnú kọ́rọ̀ ìdẹ́ mẹ́mẹ́ náà oníṣiṣu ọ̀tá òmùrí ọ̀họ́bà mẹ́rẹ̀ yà rẹ̀ mú. àmín àmín. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلفة قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السجيو إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذنا فأنت علينا قادر اللهم ارتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة كما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين